dẹ́kun fúnra wọn nípa ń ṣe zina nítorí pé islam yìí sọ pé nǹkan kan ọ̀dà kó tún wọn á máa ṣàwọn èèyàn lójú kòkòrò pé ẹ lè fẹ́ wọn kí á la mú bẹ́ẹ̀ nu ó dàbí ìgbà tí ọmọbìnrin kan àtọmọkùnrin kan wọ́n ṣe zina wọ́n fi lóyún wọn wá bímọ wọ́n bí ọmọ zina wọ́n á sọ pọ́jọ àkíkọ̀ ọ̀la ni ìwọ náà wọ́n á sọ pé tọ̀ àwa ń bẹ̀ lọ́la àwa hmm, ń bó tilẹ̀ jẹ́ pé ẹni bú ni ọ́ ẹni bú bá o ẹni rè ni ẹ̀ na ntọ́ba ti mú ọ tọ́ba fi wà ń bẹ̀ ọ̀n kàn fẹ́nu sọ̀ntọ́ ta kò wà rẹ̀ ni kí ló fẹ́ wá lọ síbẹ̀ nítorí pé tó o bá fi ọwọ́ kan sọ pé tí wọ́n ṣe ọ̀dà tó sì fọwọ́ kan lọ síbẹ̀ ó túmọ̀ sí pé n tó ṣeun gbogbo bó tilẹ̀ wù kó burú tó o ti parẹ́ ìwọ lọ jàmàlà subhanallah nígbà tí wọ́n bá dẹ́yẹ sí tí wọ́n náà bá sá fún títọ́ náà lọ tí wọ́n wọlé àwọn ẹni tá a pè pé kí wọ́n wá jẹun wá á ah, ló ń jẹ rádaràda jẹ torí pé tuma rẹ̀ ni pé ọ̀nà tẹ́ gbà bímọ kò burú bàbá tiẹ̀ burú kò pé káwọ́ ọmọ jẹun ó túmọ̀ sí pé ẹ fi àyè lẹ̀ fáwọn míì náà láti tẹ̀síwájú pẹ̀lú ìbàjẹ́ nu Olúwa Ẹlẹ́dàá sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ìtẹ̀lé ti Allah àti ìpáyà rẹ̀ ẹnikẹ́jọ máa ran yín lọ lé lórí ẹ máa ran yín lọ lórí àti dẹ́ṣẹ̀ lórí àti takò ti lọ́ngbọ́n yẹn o. àwa wí tán àkọ́kọ́ sẹ̀ríà ni mọ́fìọ́ ń zìnà ìwọ gan alára tọ́jọ́ ń o sẹ̀ríà ọ̀gbà kí o rí ẹni tí èso ń zìnà fẹ́ ìwọ tí èso ń zìnà ò gbọ́dọ̀ fún zìnà ìwọ onízìnàkùnrin sẹ̀ríà ọ̀gbà kọ́ ọ fẹ́ ẹni tí ẹni tí ò ṣe zinari rí ó ń zina ẹgbẹ́ rẹ láti ọ̀fẹ́ torí pé ọ̀bùn ló yẹ máa sọkọ fún ọ̀bùnbìnrin kó wá jẹ́ pé àwọn ẹni tí wọ́n mọ́ àwọn máa jẹ́ ọkọ fún àwọn ẹni tí wọ́n mọ́bìnrin kó má lọ́ọ́ di pé ọmọ máa lúpọ̀ ní wọ́ọ̀dù ìmáfóńsì náà àìmọye. tẹ́gbọ́n ń zina nìsín ó lè gbóyún oṣù méjì wọlé ẹ̀ ìwọ ò ní fura nítorí pé ò lẹ́ experience báwo ni obìnrin máa rí tó bá ti lóyún ìwọ ọ̀dà kan mà ọkàn rẹ obìnrin ló kì í málẹ̀ òun sì sọ pé lọ́ọ́ mú ọ ní ti ń gbóyún kan bọ̀ tó sẹ́ yí pé láti bí dá ló ti lóyún ìwọ fẹ́ níbi tó wà láì mọ̀ pé ọmọ bí ìdá ni wọ́n bí fún ọ. àwọn olórí ilé ọmọ wa bá yín kà actually muharram iná lẹ so igi báwo ló ṣe possible kí obìnrin ó bímọ ní jumada al-akhirah ẹ fi ẹsẹ̀ gbé yàwó lóṣù kínní yàwó bímọ lóṣù kẹfà àwọn tá a máa fi kí ọmọ akpé a ah, aqallu muddatil haml ilóbìnrin yẹn fi bímọ àsìkò tó kéré jù tóbìnrin lè fi lóyún ni ẹ láti six months ó ló ṣe jẹ six months tó bá fẹ́ yàwó jẹ ní ní muharram ó sì bímọ ní jumadal akhira sóṣù mẹ́fà nù àbí márùn jésù oṣù mẹ́fà nìyẹn ọ̀dà bó ló ti á jẹ́ bẹ́ẹ̀ ah, ah, gbogbo nǹkan tí wọn bá ti sísọ lórí rẹ̀ ẹ mẹ́jẹ̀ á máa wádìí iṣu désàlẹ̀ kòkò ọwọ́ agbọ́mọ zina wọlé so irú rẹ̀ pọ̀ gan-an sáyẹn kóbìnrin mi fẹ́ wọlé ọkọ nísìn wọ́n sọ pọ̀ la abónigan ni wọ́n sọ igi rẹ̀ ọmọkùnrin kan tó ti ń gan máa ti pẹ́ tó rò pé òun ò rí fẹ́ ó ti wá rí pé òun ò ní rí fẹ́ yóò máa sunkún sóbìnrin lọ́rùn torí káwọn obìnrin míì àní àti mú wọn kò ṣòro fáwọn zina gbàtà dúró géńdé máa ń sunkún sóbìnrin ròǹdó lọ́rùn pé dákun this punishment is too much ó yẹ kó wo mí ṣe i can't bear it ah, kí á ní ṣe fọ yọ̀ọ́ ọmọ fọ́ra lórí bí ọmọ. kí ni kí n ṣe fún ọ you know akọ́lẹ̀ ti gbẹ pé ìwọ ni màá fẹ́ bí títà fọwọ ra bàbá onídírámà lórí náà sọ pé tó nǹkan fẹ́ ni pé kọ́kànjẹ́ kó o wò di pàtó ti láǹfààní àti fẹ́ sọ ìwọ wà á di obìnrin ó sì dáadáa ọkọ rẹ bí ọ sọ pé kò burú jó ọ wò láì tí pè lórí akramakumullah wàláhì bóbìnrin mi ṣe lóyún fúnru eléyìí nù sẹ́sì mọ̀ pé ntava ọjọ́ kan wà wá ní mà ó sì lẹ́sìpírẹ́ǹsì rí wà á rò pọ̀ bá ń lé láì mọ̀ kọjá lọ́wọ́ nígbà tó wọlé wàlá hawla wàlá quwwata illa billah irú rẹ̀ pọ̀ gan tí máa ń ṣẹlẹ̀ láyé mi nítorí pọ̀pọ̀lọpọ̀ níbẹ̀rù Allah ìròrí ọ̀pọ̀lọpọ̀ yaani ìròrí tí ò lọ ni Islam ó di gbogbo ọ̀nà àbàjẹ́ nínú kó dínà àbàjẹ́ ló sọ pé ìwọ èso ń zìnà ò gbọ́dọ̀ fóbìnrin tó ṣe zìnà rí ìwọ obìnrin onízìnà ni ọ onízìnà ẹgbẹ́ rẹ ni ọ máa retí ìwọ ọkùnrin tó ń ṣe zìnà ó ń zìnà ẹgbẹ́ rẹ ni ọ fẹ́ kí ló dé tó máa ń rùn sẹ́yìn ọkùnrin tẹ́ ń ṣe zìnà láti fi ń zìnà ẹgbẹ́ yín. wọ́n ní actually àwọn ò save àwọn ò secure even as a matter of fact irú àwọn obìnrin tó ti ṣe zinari yẹn gan àwọn ò lè believe pé wọn à ní ṣe mọ́ tán bá wọlé ok ìwọ ń kọ́ ìbí wọn náà ń ṣe zina ṣé ìyàwó rẹ náà believe pé òní máa ṣe zina continuously torí rẹ̀ kò tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríyà kó jẹ́ pé obìnrin tó fẹ́ ó jẹ́ obìnrin tó jó ní zina ìwọ tí èso ń zina gẹ́gẹ́ bí Olúwa Ẹlẹ́dàá wa bó ti ṣe pa láṣẹ nínú Suratul Nur. torí ẹ̀ Allahu azza wa jal ó fi hàn wá pé ẹni tí ó bá fẹ́ onízinabìnrin bákan méjì nínú kó ní ọjọ́ zinabi rẹ̀ àbí kọjọ́ sẹ̀bọ̀ tó ń ti pé nínú òfin ṣẹ̀ríya ṣẹ̀ríya ọ̀gbà kóbìnrin mùsùlùmí ó jẹ́ ìyàwó Allahu azza wa jalla nínú kọjẹ́ kó ń zina ẹgbẹ́ rẹ̀ ní ọ̀fẹ́ àbí kọjọ́ sẹ̀bọ̀ eléyìí ló fà á ìgbà táwọn olùmọ̀wò pé a ah, wọ́n gba kóbìnrin ọ̀fẹ́ ẹni tí ìbá ti ṣe mùsùlùmí ajẹ́pọ̀ àyà yìí wọ́n ti parẹ́ àyà yìí wọ́n ti parẹ́ báyìí ni apá kan nínú àwọn olùmọ̀ So ṣùgbọ́n Ibn Qayyim ní kò sí ní bẹ́ẹ̀ wọ́n parí. ẹ̀ jákujáku àwọn èèyàn játijàti bíi tiẹ̀ ńlọ́yẹ kọ́ fẹ́. because tí ọkọ tí ó bá fẹ̀sùn kàn án lọ́jọ́ iwájú kí wọn náà lẹ́nu àti fẹ̀sùn kàn án pé báwo lọ́bọ tó ń sorí tí nàkìtì ò ṣe are we not in the same ministry? òun ṣe zina ìwọ́n kọ́ tó bá tiẹ̀ tún lọ jẹ́ pé pẹ̀kí lọ́pàdé pẹ̀kí ìwà tiẹ̀ náà lẹ́tún máa jọ ṣe zìnà tẹ́lẹ̀ ṣé ẹnu rẹ̀ ọgbà pé máa gbá etí ẹ̀ ń ranù pé a ah, lẹ́nu ẹ tó bá gbà máa gbà ń méjì because tóun bá jó ranù wọ́n so ìwọ náà ń nìsí padà fẹ́ obìnrin ń ṣe zìnà ọ̀ padà fẹ́ ara yín lọ́jà. sátì má wò bí wa because yọ fẹ́ dá yẹyẹ rẹ lẹ̀ kó tiẹ̀ tún ra amútúnfúlù tó fẹ́ lẹ́yìn kọ́ máa wo pé ok ẹ ẹ ń tọ́ padà fẹ́ nìyẹn olórí ibú kó tún á jẹ́ pọ́ńsì náà ò tí ì rọ́kọ̀dì sí kó lórí ibú ọba tèmi lomi okùnbi tó gbà jáde lọ́jà yìí sẹ́sì mọ̀ pọ́nà kan ofe sa fẹ́ sá yóò di ọmú ni torí ẹ ẹ má fi di yín báyé o. ẹ bẹ̀rù Allah ìwọ nìsín ò ní bímá kó fẹ́ kó wọn bá ṣe zina kó tó lọ ilé ọkọ rẹ̀ ò ní lábúrò lóbìnrin kó fẹ́ kó wọn bá ṣe zina kó tó lọ ilé ọkọ rẹ̀ ò ní láǹtí lóbìnrin kó fẹ́ kó wọn bá ṣe zina kó tó lọ ilé ọkọ rẹ̀ dádì rẹ̀ ti kú mọ́mì rẹ̀ ọ wá wà nípa ẹni tó tún bùkátà ọkùnrin ò ní fẹ́ rí ọkùnrin kan tó mọ̀ rí láyé yìí kó máa wá mọ́mì rẹ̀ wá wàláhì ọmọ òbúya rẹ̀ rí ọmọ òwojúya rẹ̀ rí tó bá lọ ṣẹlẹ̀ wípé ọkùnrin kan ọ̀n wá mọ́mì rẹ̀ wá ó sì fúra mọ̀ pé wọ́n ń bára wọn sùn la ilaha illallah ìyá gan ó ti gbàgbé pé ọmọ lélẹ́yìí jẹ́ sóun nígbà tí wọ́n kó fún un bí ọmọkùnrin kan ni ẹ̀ ó ní nílé àwọn mọ́mì òun ó ti kọ dádì òun ti pẹ́ àwọn wá ń gbìyànjú pẹ̀lú mọ́mí ẹ̀ kọ́kọ́kọ́ gba Islam ó ti pé ẹ̀yin ṣe mùsùlùmá ṣùgbọ́n àwọn ò lọ́kàn táwọn fi lè gbà á káwọn máa rí i pé àwọn ọkùnrin ṣe yàmàkàn lórí yín bíi sísin lórí ìgbẹ́ bẹ́ẹ̀ làwọn ń sọ fún màmá o títí tó fi di ọjọ́ ní ọlọ́kùnrin yẹn ti wọlé àwọn wá láti bí aago mẹ́sàn-án ìgbà tó fi máa da aago kan tó fi máa di kinní kan òun sá ń gbọ́ tẹ́nìkan ń gbin láì jẹ́ tìgbẹ́ kí ló ń ṣẹlẹ̀ òun sá fura pé arákùnrin yìí ó ti bà lórí ìyá o ha ẹ wá wo bá sọ ṣe ń bu mọ́ la àbí kò wọ́n jalẹ̀kùn àbí kò wọ́n rọ ọkùnrin mú kò wọ́n má sì tún pààyàn ó ló ń sá ro gbogbo ẹ̀ subhanallah ó ní ọkùnrin òun lálẹ́ náà lọ jáde lọ́fẹ́ máa lọlé bó ń ṣe ajáke ẹ̀ mẹ́nu ọ̀nà nu kí ló ń ṣe pẹ̀lú mami òun ni àwọn ẹ̀kọ́ náà understand náà ó yẹ sọmadé náà kí n understand what <laughs> ìyá tòun la ilaha illallah ìyá kó ẹ̀gbin bá mi ìyá kó rẹ́gbẹ́rẹ́gbẹ́ bá mi. ọba ni òun fẹ́ ṣe òun fẹ́ jẹ́jẹ́ kan fún pé òun ò tún dánwò mọ́ láyé òun ò tún wálé yín mọ́ ọjà bíi òwe ètò ti dánwò yìí ń kọ́ kí la ní tá a lè fi parẹ́ nu ọpọlọ onígbà tó wọn bá màmá òun sọ̀rọ̀ màmá wa ń ṣe bí ọmọ ọwọ́ lọ́dọ̀ òun gbà tó ti mọ̀ pé òun ti ṣàìdá ọkọ mi má bínú ta lọ́kọ yín ta lọ́kọ yín à wípé kẹ́ ẹ mọ́kọ wa kẹ́ ẹ lọ́kọ sàǹsàn. ẹ ti pẹ́ lórí mi èsìkèsì ní báyìí yìí tó ń ti pé ìyá àwọn èsè mùsùlùmá àmọ́ wọ pé wọ́n ló bí òun tó wá yẹ ká pé ìyá òun ni wọ́n á ń ṣe zina yìí. akramakumullah òfin ṣẹ̀ríà wa ó kọ̀ fún wa láti jẹ́ ẹni tí wọ́n máa ṣe zina á límítì lọ́kùnrin lórí pé kọ́ máa robìnrin mi fẹ́ àfọ́nzìnà obìnrin àwọn very strict lórí obìnrin tó bá ṣe zina kọ́ máa rọ́kọ àyàfọ́nzìnà lọ́kùnrin so eléyìí òun náà ni nǹkan tí a gbọ́dọ̀ ṣe nítorí pé a fẹ́ dínà bàjẹ́ a fẹ́ kí bàjẹ́ kó tẹ̀síwájú láwùjọ àwọn mùsùlùmí eléyìí jẹ́ báwọn ẹsì lọ dín mú o kò sí tàbí ṣùgbọ́n àwọn ń zina gan fúnra ara wọn wọ́n mọ̀ pọ́ bùn làwọn wọ́n mọ̀ pọ́ bùn làwọn. ẹ̀ríkò tí wọn bá fẹ́ béèrè nísìn tó bá yẹ pé ìyàwó ló yóò ní ẹ dákun tí wọn bá ní ìbálòpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ kí ni ṣẹ̀ríà ní yọ sọ yanya yanya téèyàn bá ní balùpọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n wá ṣe zina àmọ̀pọ̀ fẹ́yàwó ọ̀hún ní ẹ dákun tí bá ní balùpọ̀ pẹ̀lú obìnrin kí ni ó ṣe àwọn aṣọ ti sẹlẹ ni àbí ti sẹlẹ no béèrè lẹ́ni jó dìgbà tó bá ọ̀dà lédè kúkúrú lédè kúkúrú Si torí kọ́ mọ́ bàjẹ́ pàwọ́ la sílẹ̀kùn bàjẹ́ fún ẹ ẹ actually ó ṣèèṣì ó ṣèèṣì báwo máa ṣe èsì pọ̀ kọlu kọ́ọ̀pù ó rẹ bọ́. ẹ rí i pé ẹnu ọmọ tí o náà bẹ́ẹ̀ ni ìbàjẹ́ ṣe rí ìbàjẹ́ ò dàbí dáadáa. gbogbo ẹni tó bá sì fura mọ̀ ń bẹ̀ pé ó ṣe zina rí ẹ rí i pé táwọn bá jẹ́ ẹni tí ì ṣe zina ojú burúkú wọn fi máa wò láéláé nítorí pé o ti bá tọ́mọ ẹnìkan jẹ́ o ti bá tàǹtí ẹnìkan jẹ́ o ti bá tàbúrò ẹnìkan jẹ́ obìnrin gan torí rẹ̀ dàrú tọ́gbà kan máa bó ń ṣe zina ọjọ́ ẹ̀sìn rẹ̀ kọ̀la ọ̀pọ̀lọpọ̀ wọlé ọkọ lálẹ́ yìí àárọ̀ ọ̀la ni wọ́n lè dànù kí ló dé àwọn ọmọ kó ń zina nìyí torí pé kò sọ́kùnrin kan tẹ́mi ń bẹ lára rẹ̀ tó wù ú láti jẹ́ ẹni tó ṣe pé láti jẹ́ ẹni tó ṣe pé obìnrin tí àwọn míì tí wọ́n ti lò rí ni ọ̀fẹ́ àfẹnití ọba gbádùn olóògbé mi ọmọ wo bẹyẹn mo sáfẹ́yàwó náà ni torí iye obìnrin òun náà ni kí wọ́n bá ń lé kó sọ́ra rẹ̀ lọ́nà tọkọ ó fi bá ń lé níjọ́ tọkọ bá bàlè. yàtọ̀ síta àwọn bàbá tí ò gbádùn yẹnìkan lọ bá wọn tó lọ yọjú sí wọn kó ń fẹ́ fi ọmọ wọn ó wà níta ni nínú yín wọn wá náwó sí ọmọ tó fẹ́ fi ọmọ rẹ̀ wípé ṣé ìwọ ti tó lọkùnrin báyìí ó ní kò yí òun dáàdì bóun ṣe wà ní ìṣe rí pọkùnrin lò ó ní n tó ń gbà lérò ni pé tó o bá níyàwó fẹ́ jẹ́ kó òun rí lára ọmọ ah kékeré ìtumọ̀ eléyìí bàbá ní tó bá kó bá níyàwó fẹ́ kó fọmọ lóyún bàbá ọmọ tó bímọ yàtọ̀ síta àwọn kan náà lágboolé wọn tọmọ bá ń sọ fún wọn pọ́ǹtì rẹ ni tó ń fẹ́ fẹ́ wọ́n sọ pé tó bá jẹ́ pọ̀ ọba ti ṣe tán tó fẹ́ yàwó kọ́kọ́ dán wò tó bá lóyún ńlá tó yọjú torí kọ́ ọmọ lọ fèè tẹ́ jókòó lọ́dún rẹpẹtẹ tí ò ní bímọ subhanallah ṣé ẹ̀yin lè legalize haram ni tẹ̀fí wọn sọ fún àwọn ọmọ yín pé wọ́n gbọ́dọ̀ ṣe zinana. yóò ṣe zina débi kóbìnrin ó lóyún ọ̀dà ẹni tó ti tó ti wà fún wa kó tó di wípé aṣọ lórí rẹ̀ ẹ dákun ṣé yìí kan tún ṣẹ́kù mà bí ẹni tó fẹ́ yàwó ni ọjọ́ tíyàwó wọlé gangan gangan wọ́n ní kí ló dé ó ní àgáàní tuntun ẹni tó yẹ pé gbogbo ìgbà náà ló ń bá a sùn tẹ́lẹ̀ à ìyàwó tuntun ẹ mọ̀ pé ìwọ tó èso ń ranù ìwọ tó jẹ́ pé òye so ń ranù ni wọ́n mọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ à alẹ́ àkọ́kọ́ ó lè yẹn máa ṣe ọlọ́run níjó fẹ́lẹ́ o. yàtọ̀ sáwọn èyí tó jẹ́ pé tẹ́lẹ̀ ńkọ́ tẹ́lẹ̀ ńkọ́ torí ẹ̀ ẹni tí ò bá ti sọ iye ara rẹ̀ wọ́n níyì wọ́n níyì kọbọ. so a òfin tí Allah ṣe ń ló ti dáa jù a gbọ́dọ̀ wà very very strict nítorí tó bá jẹ́ pé yìí bá ti dànù fóbìnrin nítorí pé ó ṣe zina iyì tọkùnrin náà ò sí ń bẹ nítorí pé ó ń zina lòun náà sẹ́yìn pé pẹ̀kí ṣe déédéé pẹ̀kí ara wọn nù kò ní sí wàhálà. unlike tí ọkọ ọba jó ń zìnà tọ́ lọ fi ń zìnà ó kéré jù tọ́ ọba lè dànù gbogbo ìgbà ló máa sọkọ̀ bá kùn bí ọ̀rọ̀ sí ẹ sì dín mú o gbogbo tí èèyàn bá ti ṣe láyé tí ó bá wá ọ̀rọ̀ gidi láti bẹ́ẹ̀ni kejì rẹ̀ sọ tí ó rí yóò padà máa kà kápọ́kọ̀ ọmọ pé ṣe zinari. kápẹ́yàwó ọ̀mọ̀wọ́ náà ló ń zìnà ọ padà kà ọ̀rọ̀ àárín ọkọ àtìyàwó ó kọjá bẹ́ẹ̀ torí tó bá ti gidi sọ ọ̀rọ̀ míì lọ́ọ́ sọ wọ́n máa sọ pé ah kódà gan yàtọ̀ sáwọn obìnrin tá a ti rí rí ẹ rí wọn tó náà bá ti fẹ́ fura tó ń fẹ́ sọ yọ ọ́dà lérú pé ah <laughs> orí wọn rí báwo bẹ́ẹ̀ náà lóbìnrin ó lè kẹ́ ah ẹ̀yin lágbára ju àwọn tí mo ti ah ó ti jarí ni àṣírí ọ̀padà tú náà ni tó bá jẹ́ pé ìwé bá sọ ń zina o tó bá jẹ́ pé obìnrin ní ìbá sọ ń zina o táṣírí tọkùnrin lọ́ba tú títí obìnrin lọ́ba tú tí ilé yẹn bá dúró digbí tẹ́lẹ̀ yọ bẹ̀rẹ̀ sí mi ẹ rí i pé tí ò necessary kọ́ fàjà ni wọ́n máa bíjà kódà àwọn ẹni tí máa ń parí ìjà táwọn bá gbọ́n àwọn ni wọ́n máa sẹ́ǹsì pé ṣèèṣe pé torí ó burú jáì kìí ṣe téèyàn tún máa ń sọ fún pátì mi tó bá jẹ́ pé fẹ́ tẹ́lẹ̀ náà kó tó di pàṣírí yẹn tukọ̀ lọ títí èyí kan tó ti ṣe zinari náà méjèèjì yùn tí ìfẹ́ ò sí láàrin rẹ̀ àtẹnìkejì rẹ̀ ẹni tí ò ṣe zinari wọn máa sọ pé abájọ kò fẹ́ràn mi láti bí ìdébẹ̀ rí torí ìranù tó ti ṣe rí ẹ wá dì mú kò sí ẹni náà láyé tí ó ti kọ́kọ́ ṣe zinari kó tó lọ́lé ọkọ tí ó ti kọ́kọ́ ṣe zinari kó tó dipọ́ fẹ́yàwó tí ọkàn lè balẹ̀ sí láéláé pé kò tún ní í ṣe máa tó bá ti mú ọ tó ti láyà báwọn láti pé kọ́ ọmọ ṣe zìnà kó tó lọ́kọ ẹni tó bá fẹ́rù rẹ̀ tó náà bá jó ń zìnà bí rẹ̀ wàláhì ọkàn rẹ̀ ò lè balẹ̀ tọ́ba ló ń gbọ́ ma ń bí ma àwọn lọ sanwó ọsibítù pé àkókò mẹ́ni tó bì fún <laughs> torí irú àwọn eléyìí ní í ṣe ibà ó ti já ta yọọ ma ṣe wàláì tàláì gbogbogbò wàláì wọ́n ló lóyún yìí ẹ ẹ̀mí ọmọ ǹjẹ́ ò làwọn afẹ́ ṣe lẹ́yìn ọ̀dà tó bá jẹ́ pọ́kùnrin náà ló bá ti ṣe zinari obìnrin yẹn inú hílàhílo ni ó wà wípé at any point in time nínú ìgbésí ayé làwọn obìnrin lè gbọ́ ọmọ wa kò ń lo bi. àwọn làwọn bi fún torí pé ẹni tí ó bá ti lè kóra rẹ̀ ń jánu yọọ máa lọ wá àwọn aṣẹ́wó ká ni torí ẹ òfin ṣẹ̀rí àdá púpọ̀ ó nírú ẹyẹ ni ẹ jẹ́ kó wọ́tọ̀ ẹyẹ lọ. kí wàá nínú rẹ̀ ń dùn sí nígbà tán fọmọbìnrin kan lọ pé ó ti túbá àmọ́ ṣe zìnnà nígbà kan ju ajá lọ. inú rẹ̀ wá ń dùn á lọ sọ fún àwọn aṣíwájú rẹ̀ pé ẹ má bá ń yọ̀. ọlọ́bìnrin kan ti ń yẹ̀ ṣe ìyàwó kejì ẹ bó o lọ́jọ́ wọn ló ti ṣe zina púpọ̀ rí àmọ́ fẹ tú báyìí à ilé tiẹ̀ ni ọ̀wà wà <laughs> kí ni inú rẹ̀ ń dùn sí eléyìí ni ń pè ń yàwó àbó gbádùn so torí ẹ kíyè sára ẹ má anabi sallallahu alaihi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ó ní ẹ sí ìwọ ló select ta ni ó jẹ́ ìyá ìwọ ló select ta ni ó jẹ́ bàbá fọ́mọ rẹ̀ so ayé wà fún yín lónìí láti select tó bá ti wọlé rẹ̀ tán ó ti di nǹkan mi kìí mà ṣe pọ̀ rọrùn pé obìnrin sì wọlé lónìí ọkọ ọlẹ̀ lọ́la commitment nígbéyàwó ẹ̀hẹ́n nígbà tí sọ abẹ́ sọ fánàbì sallallahu alaihi wasallam ó ní mo ti rẹ́ni tí mo fẹ́ fẹ́ nínú àwọn ansọ́ọ̀rù ẹ máa gbọ́ èdè o mo ti rẹ́ni tí mo fẹ́ fẹ́ nínú àwọn ansọ́ọ̀rù. yẹn ni pé mo ti rìn pàdé rẹ̀ Ànábì wa ni ti wò ó sọ́bẹ̀ yẹn wá sọ pé n ti wò á lọ wò ó torí gbéyàwó dàbí ẹran léyà nísìnyí mo kó hundred thousand fẹ́nìkan pé bá ń rẹran léyà ó sì nírú ẹran tí máa wù èmi kúrú ni lọ́ba lọ gbé àràhàrà wá ń padà gba kámú àbí nígbà kámú nígbà kámú ni pétọ̀ kí Allah ọ̀sá ti gbà lẹ́sìn bẹ́ẹ̀ kọ́ níyàwó bẹ́ẹ̀ kọ́ níyàwó nísìn obìnrin míì nísìn nínú èrò àwọn ọkùnrin tí ọrùn obìnrin bá gùn bíútì ni lọ́dọ̀ ẹlòmíì á kìí ṣe bíútì kí lọ́rùn tiẹ̀ wá gùn bá ń sí láì ṣàgbámù rere tọ lọ́dọ̀ àwọn tó sì kàkún bíútì irú obìnrin táwọn ń wá torí ẹ̀ ìgbà tí ìwọ wá ti wá fẹ́rù rẹ̀ tó ò rí tẹ́lẹ̀ kò lè easy o kó a sọ pé hàn ah, torí ọrùn rẹ̀ tó tiẹ̀ wá gùn yìí ló fi fẹ́ kọ́ lẹ̀ a sọ pé kádàrà tiẹ̀ nù èèyàn dàbí búrẹ́dì ike búrẹ́dì tó gbé wá fún mi yìí èmi jẹ búrẹ́dì oní ṣúgà lọ́pàárọ̀ rẹ̀ èèyàn dàbẹ́ tó bá ti fẹ́ you are now committed láti sọ. So láti mójútó èèyàn lélẹ́yìí kì í ṣẹranko èèyàn lélẹ́yìí kì í ṣọjà torí ẹ̀ ń ṣeré àsọ pé wò ó torí tí o bá wò ó eléyìí ní oúnjẹ ẹ lè pẹ́ fúnra yín ó wù ọ́ nítòsí wù èmi kò wú ọ́ náà lẹ́sẹ̀ rí pé ẹni tí wọ́n ń kú nítorí ẹ̀ ẹnìkan mọ̀ pé ẹ̀ kí lọ fẹ́ torí ẹ̀ ńgbà tó ti wá róbìnrin tó fẹ́ fẹ́ o Islam fẹ́ kọ́ sọ̀ọ́. So. tí wọ́n bá wá fi obìnrin lónìí tó ń kọ́ ọ́lẹ̀ lọ́la ọkọ̀ ọ́lẹ̀ lọ́sẹ̀ tó tẹ̀lé ọkọ̀ ọ́lẹ̀ lóṣù tó tẹ̀lé gbogbo onílàkàì ní tí wọ́n kọ́kọ́ máa bọ̀ ọ̀rọ̀ ni pé ṣèṣe kò sí obìnrin fẹ́ ojú tí orí kò dàbí pàápàá bóbìnrin yẹn ṣe rí àwọn làkẹ́ ọbọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ táwọn làkẹ́ mi bá tún gbé wọn pé ah, ọmọ yìí sùn ranu ọmọ dáadáa ní kíníkan ni. Kini wọ́n á bi àwọn fámìlì rẹ̀ léèrè pé ṣé ìsìnkú ọmọ yín ti rán mẹ́ńtà rí nítorí tó bá ké mẹ́ńtà rẹ̀ ìdákùrẹ́kù ní máa padà sẹ́wọ̀n kásìkò tí orí ń bá tún dàrú padà yọ ọmọ òpé kí ni wàá wá wọlé so ó lè kó nǹkan obìnrin níkọ̀kúkọ̀ generally àwọn obìnrin tẹ́rí tán sẹ́kù lọ́dọ̀ kan kì ṣe pé ìfẹ́ kan ló dé wọn kú o ọ̀pọ̀lọpọ̀ fi obìnrin sílẹ̀ nítorí kò fẹ́ sọnù. So, ìyàwó ti bá débi hin tàbí ẹtí fẹ́ ṣe tìyàwó tó yẹ pé ọ̀rọ̀ tí tọrọ yọ àìjákẹ́ ọkọ ni yọ jákẹ́ ọmọ lọ́rùn yọ kàn lágbo mú látijọ́ tí sì ti jọ́pin tó ọmọ ajá ọ̀kàn yẹn lágbòrì obìnrin mi burú gan adúpẹ́ fọlọ́n páwọn obìnrin tó bá já lùsùnà àwọn èsè bá wọn àwọn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ọkọ wọn àfitọ́kọ ọba jó ń tọ́ ẹlòmíì nìsín ìyàwó yẹn ó ti fẹ́ gbẹ̀mí rẹ̀ tọ́mọ ní wò màlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó bá wá jẹ́ pé ṣẹ̀ríà bá ṣerú òfin yìí tó wá lọ fún obìnrin ó ń zìnà ó wá ń sọ fún ọ wọn náà ó ti get ah ṣẹ̀ríà yìí dáa púpọ̀ sàkékèé ṣe gbogbo ọ̀rọ̀ ni wọ́n fi ń bá wa sọ̀rọ̀ nítorí pé àwọn ńlá ka ìná ń bá sọ̀rọ̀ wọ́n ní ìwọ tí èso ń zina ọ̀gbọ́dọ̀ fún zina onízina onízina nìkan fẹ́ nínú nǹkan tí àwọn obìnrin tó ti ṣe zina rí máa ń ṣe àtọkùnrin tó ti ṣe zina rí tá máa ń ṣe ó dájú wípé ẹni tí èso ń zina kò lè bá láàmú kò lè bá láàmú obìnrin lè disqualify rẹ totally tí ìwọ ọba mọ̀ kó ti ṣe zinari ibi tó ti mànú torí pé àwọn ọkùnrin lágbára jura wọn lọ bẹ́ẹ̀ náà ni wọ́n lẹ jura wọn lọ nínú tí sì máa sọ alágbára dọ̀lẹ ni kíyàwó rẹ̀ ó disqualify rẹ̀ ó ti lágbá tẹ́lẹ̀ wàhálà ọ̀dọ̀lẹ ni torí pé òun ti dán yìí wò ọtọ yìí wò ọbẹ eléyìí bá sùn gbogbo ó ti ma àwọn ọkùnrin lóríṣiríṣi ọdà bí ọmọ kan tó ṣe zina ni ọmọ rondo wọn wá ń bi léèrè pé bọ́ọ̀lù ṣẹṣẹ bẹ́ẹ̀ ó ní wọ́n máa rọ̀ ọ́ mú ni ṣé ìwọ yìí ní ìsìtẹ́ nìkan lè máa bọ́ sùn kó ló bóbi sùn òun á sọ pé òun máa gbádùn ẹlòmíì òun gbádùn ẹlòmíì ṣe rí fìtínà láti rondo ká wá pé ètò ti dàgbà òun á disqualify rẹ̀ sáwọn kí wàhálà ọkùnrin náà tọjọ́ ń zìnà ó lè sọ pé ẹlòmíì tó ń ti bá ṣe zìnà rí wọ ọjọ́ wọn disqualification yẹn obìnrin náà ní máa ti ń dùn mọ́ ọmọláyé yìí ìbànújẹ́ ni ọmọ bá sùn ìbànújẹ́ ni ọmọ bá jí ẹ dákun ẹ kó àwọn ọ̀bùn ẹ kó wọn tẹ̀léra wọn káwọn ọ̀bùn wọn fẹ́ra wọn káwọn ẹni tí wọ́n jẹ́ ẹni tó má káwọn náà máa fẹ́ ẹni tó kọ́ máa fẹ́ ẹni tó jẹ́ ẹni tó má bíi tiwọn torí ẹ òfin yìí ó dáa púpọ̀ àwọn ẹni tó ṣe pé àwọn ti lọ fẹ́ onízìnà nígbà táwọn èso ń zìnà bóyá ọkùnrin lọ fẹ́ru wọn bóyá obìnrin lọ fẹ́ru wọn gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí kò ní jájòjì sáwọn àwọn ti mà wọ́n mọ nǹkan tí ń ṣẹlẹ̀ sáwọn nínú ilé àwọn ní gbogbo ìgbà kọ́mọ́bà wa ṣẹlẹ̀ síwọ́ tó ti mà má fi ń zìnà o kò sínú ìbéèrè tó strange fẹ́ni tó gbẹ́sìn yìí tó bá róbìnrin tó fẹ́ bá sọ̀rọ̀ pọ̀ fẹ́fẹ́ ṣe ó ṣe zina rí so ó ṣe zina rí so àwọn tó yẹ pé wọn ò wọn ò wọn ò lajú wọn ò dákàmọ́ ní ọmọ kẹ irú béèrè wo là ń béèrè ọ gbádùn ni ẹni tí ń fẹ́ sílẹ̀ wà ní béèrè sọ́nzìnà ni àbí èso ń zìnà torí ẹ ẹ máa béèrè o sì ní máa béèrè ń béèrè àwàdà torí kọ́ máa máa kó náà máa dàn kọ́ máa dàn ọlọ́run níta àwàdà. so gbogbo nínú ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ síyàn rí láyé gbogbo orú ẹ̀ náà la ti rí ní nineteen eighty eight so lẹ́yìn ìgbà tẹ́mi ti wà ní Sudan pẹ̀lú bí ọdún kan ọmọbìnrin kan wá bá àfa àwọn akutọ̀nù. No lọ́wọ́ sọ fáfá pé nǹkan ṣe ń bọ níjò ní fóònù dé tí wọ́n kọ lẹ́tà sí ọtọ́ pẹ́yìn oṣù mẹ́rin lórí ó wá sọ fáfá wa pé òun fẹ́ kémi ọ̀fẹ́ o àfáà wa pé ṣé bó ti rí pọ́ wà ń lù tẹ́lẹ̀ tó tó ń tinú tó lè sọ̀rọ̀ wọ́n á gé hàn ìrònú tèmi ẹni kò jẹ́ kí aláìsí òun kọ́ máa bi tí ó máa rọ omi sí nínú àwọn ọgò afáwa ni ngbà ń bá dé sọ ní Sudan yẹn kú mọ́ tí ẹ bá ti sọdún méjì wọn ò ní jẹ wálé nínú àwọn àyà tó kì í ẹ kọ́kọ́ sọdún méjì kẹ́ tó wálé <laughs> ẹ bá kọ́kọ́ sọdún alákọ̀ọ́kọ́ wọ́n kó yín lọ sínú àwọn ìlú wọn níbi tí yà wà so wọ́n nìkan lọ kọ́ dá wà bẹ́ẹ̀ sì máa pè àwọn kẹ́lẹ́ máa pé kìí ṣèlú yín nìkan ní bùkátà pé ká pe àwọn èèyàn sẹ́sìn Islam ẹ wá wò báwọn èèyàn ò ṣe gbọ́ Islam nínú Sudan bí wọ́n ṣe gbọ́ yìí. so eighty eight yẹn àwọn ò ní wálé eighty nine látò wálé no eighty seven àwálé eighty eight láwálé ìgbà náà ló ń lọ bá a fà wá. tó ń gbà tí mi á dé so mo á lọ Kútọ́nù sọ fún àwọn wa pé báyìí báyìí báyìí báyìí báyìí sòmánì à ah, èmi akọkọ náà ọmọ kékeré ni mí ṣé wọ́n ṣe wá bí eighteen years ni a máa pé mo yahoo ìyàwó báwo ṣé yahoo mo fẹ́ fẹ́ tí mo fi jáde nàìjíríà yahoo kọ torí ẹ̀ tí wọ́n gbọ́n tọ́ ṣẹ̀ṣẹ̀ dìde ta dìde obìnrin ló ń lé ká wọ́n rán sùkú bàbá rẹ̀ ń dààmú ká obìnrin ni wọ́n lé ká wọ́n máa gba f nine. sọmọ ní kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ọ yí àfa wa lẹ́nu. <laughs> so àmọ́ ìgbà tó wá òun àti màmá rẹ̀ wọ́n jọ wá sẹ́wọ̀n kó àwọn àgbàlagbà àwọn ò ní fẹ́ kó wọ́n gbọ́ lẹ́nu tàwọn wọ́n á ní kọ́ ọmọ yẹn káwọn ọmọ lọ pè wá màtọ́ wá dé wọ́n pè ọmọ àfa kan pé wọ́n á so wọ́n á ní ń gbọ́ kí ló ń sọ fáfá wọ́n ní ah, kẹ́ òní nǹkan wọ́n á ní ọ̀dà kò sí ṣé ìwọ ò ṣe zina rí torí pé àgbégbá àwọn lu french yẹn zina ń bẹ bí ìgbà téèyàn mú mi pure water ni lọ́ba lọ́ba dákẹ́ ọ wá sọ̀rọ̀ lọ́ba dákẹ́ bọ́ọ̀ bá ti sọ̀rọ̀ èmi náà sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà èmi ọ̀fẹ́ fẹ́ yàwó báyìí sẹ́rí lọ subhanallah kò jóṣù mẹ́rin lọ tẹ́mi tún ti wà ń Sudan lẹ́tà tí mo rí báyìí wọ́n ní àṣẹ gbogbo ọjọ́ tí ń bá mi sọ̀rọ̀ yẹn ó ti lóyún ẹni tí wọ́n fẹ́ rọ ọmọ lẹ́sẹ̀ ni wọ́n ń wá wàláhì mùsíbà torí de eléyìí ẹ máa kíyè sára ẹ máa nífura lódodo ọkùnrin tó bá ń ṣẹ̀ ń dàgbà yóò máa kíníkà ọmọ tì kíníkà ọmọ tì pé nínú ìgbésí ayé rẹ kò sí tó kù ju ìyàwó lọ kò sí tó kù ju ìyàwó lọ àmọ́ àwọn bàbá yín àwọn gbọ́n jù yín lọ àwọn máa sọ fún ọ pé àti fẹ́yàwó ńkọ́ kò ṣòro ṣùgbọ́n kò tẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro wọ́n lè máa pé dáàdì ti lé jù wọ́n ti strict jù wọ́n ti ṣe kíníkà jù ńgbọ̀ bá fẹ́yàwó bàbá rẹ̀ bọ̀ fẹ́yàwó ó tún á máa gba ráìsì ọ máa gbalá pé lálá fẹ́ fi jiyàn lónìí so torí di eléyìí báyìí ẹ máa fi ara balẹ̀ gidigidi ẹlòmíì wà tó ẹgbẹ́ kan náà tó kọnu sí ló ti gbà possibility wà kọjá pé ó ti lóyún tí wọ́n bá gbóyún wá bọ̀ ìwọ ọmọbìnrin rí tẹ́lẹ̀ bóyá lẹ́yìn ìgbà tíyàwó rẹ̀ bá bímọ kẹta lọ́sẹ̀sẹ̀ mọ́ á ní experience tẹ́nìkan mọ̀ sọ fún ọ pé ìyàwó tó bá fẹ́ tí wọ́n bá bá ń lé báwo ni máa ṣe èyí tí wọ́n bá bá ń lé báwo ni ó ṣe rí lọ́pọlọ rẹ̀ wà reverse sí ẹ̀yìn pé la ilaha illallah <laughs> so torí pé láfíríkà tí wá ń bí a ní tìjú púpọ̀ gbogbo irú àwọn nǹkan ẹ̀ ò ní rẹ́ni tí ń bọ́ sọ kó tó di pọ̀ fẹ́yàwó kó tó di pọ̀ lọ́kọ so ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa tàtàrí páwọn ọ̀ma yóò ti fẹ́ ẹni tó ṣe pé báyìí ó ti ṣèrànù rí tóun ò ní fura torí ẹ̀ etí mo fẹ́ fààyàn ń bẹ̀ ni pé ẹni tó níbẹ̀rù Allah nínú àwọn ọkùnrin àti obìnrin wọn kéré ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n ń wá wọn ò ní kọ̀ láti gbọ́ ọ̀nà yòówù láti rí ọ̀pọ̀ àìmọye ni ò sì níbẹ̀rù tó lè gbé ọmọ ọlọ́mọ wá fẹ́ni ẹlẹ́ni tó ká kíyèsára. So, ẹ ìtàfi kásẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa ńlẹ̀ lónìí ọ̀rọ̀ tí mo sọ kẹ́yìn náà ni mo tún fi rántí wọ́n ń gbé ọmọ ọlọ́mọ fẹ́ni ẹlẹ́ni lónìí pápá jùlọ irú àwọn àti pẹ́ńlé ọkọ àárọ̀ ọmọ bí wọ́n ń gbé ọmọ ọlọ́mọ fún wa tó yẹ pé DNI tí wọ́n bá sí. Si, tọ́mọ wọn ò ní jọ ti bàbá kò ní jọ tìyá irú rẹ̀ ló ṣẹlẹ̀ sí ọmọbìnrin kan ọmọbìnrin yìí báyìí ó hàn sí mi nínú ọ̀rọ̀ tí ń sọ wípé ó dàbí ìgbà tí ó ka ẹ̀sìn kún gan bóyá àdánwò tó sì dé sí ni ló fà á ó láwọn ti ṣe bí ọdún mẹ́fà pẹ̀lú ọkọ òun táwọn òbí máa àwọn kan ni wọ́n darí àwọn lọ sí ibì kan ike táwọn bá débẹ̀ ó ń tọrọ lọ́dọ̀ mi kí n jẹ́ káwọn èèyàn mọ ọ̀rọ̀ yìí torí àwọn èèyàn ń bọ́ sí ọwọ́ àwọn ẹni tí ń fi wọ́n ṣe àgbóléyà ìjàmbá yìí ti fẹ́ di common àwọn kan náà darí òun lọ sọ́dọ̀ wọn bí sihir idán àbí nǹkan ni òun sáà rí bí atẹ́gùn yínú òun atẹ́gùn ọmọ yínú bí ìgbà téèyàn lóyún òun ò rí kọ́ ma kó rúra òun ò kíyèsí nǹkan kan ju pé jọ́sà mọ̀ ju atẹ́gùn kò ní lọ àwọn hospital lásán láti lọ sí antenatal ọ̀dọ̀ wọn ló ti gbọ́dọ̀ wá ṣe antenatal first meeting tó bá ṣe pẹ̀lú àwọn tí wọ́n láwọn fẹ́ ṣàánú rẹ̀ tí ó fi bí ma ọlọ́kọ òun san more than three hundred thousand antinata ò san antinata àta bímọ àta ìbímọ àwọn san more than one million yàtọ̀ sí three hundred táwọn ti san mọ́ánìbò lẹ́sẹ̀ bímọ ó ní ó wà dramatic because ó dàbí gbàtà ti fògùn múyàn tí owó ọ̀gbọ́dọ̀ sọ ń tó rí ọ̀gbọ́dọ̀ sọ ń tó ṣẹlẹ̀ wọ́n sá gbé òun sílẹ̀ lẹ̀ àwọn kan di òun lọ́wọ́ mú àwọn kan tẹkùn òun ikùn tí ò sí nǹkan kan bẹ̀. ṣe lọ ya scan ó lòun lọ amófìfo ni wọ́n rí nù. àwọn eléyìí sì sọ pé tó bá tún padà lọ síbi tí wọ́n ti ya scan yẹn yóò rí ìbínú àwọn. wọ́n sá padà hàn pé baby factory ni. ó wá láwọn ń rí agbọ̀nbì kan nínú ibi tó ń kó àwọn sí tẹ́kọ̀ àwọn ọ̀dọ́ lọ́kùnrin àtàwọn ọ̀dọ́ lóbìnrin ni wọ́n páàkì bẹ́ẹ̀ so BBC sì ṣe documentary kan rí nípa rẹ̀ ní nàìjíríà yìí pé baby factories ó pọ̀ nàìjíríà àwọn ọkùnrin yẹn wọ́n á kó wọn jọ pẹ̀lú àwọn obìnrin tó pọ̀ jù wọn lọ iṣẹ́ àwọn ọkùnrin wọ́n máa bọ́ wọn àwọn obìnrin yẹn náà wọ́n máa bọ́ àwọn náà iṣẹ́ àwọn ọkùnrin ni kí wọ́n máa bá wọn sùn kí wọ́n fi lóyún àwọn ọmọ táwọn ọmọbìnrin yẹn bá ń bí làwọn máa tà fáwọn ẹni tí wọ́n ń parọ́ fún pé wọ́n ló bí yóò wá lọ jẹ́ pé wọ́n máa gbé àwòdì fún gúnugún pé gúnugún ló bí àwòdì a sì ti mọ̀ pé gbò yí padà kéwúrẹ́ wá lóyún kó fi bí màálù ṣùgbọ́n àdánwò àbímọ àbímọ àrọ́mọ bíi àti èmi náà fẹ́ fọwọ́ ara mi gbọ́mọjó wọ́n lọ gbégbèkúgbè o ọ lọ gba ọmọ tí wọ́n bí ní fákítírì fẹ́ni tó bá fẹ́ rà mo á níbò lẹ́sìn wọn fọmọ lọ́yàn torí tí wọn bá tún bímọ tí wọn máa máa mú mú ọlọmọ ọgbà ṣé orí tiẹ̀ náà ti yẹ kó pépé ìwọ ló <laughs> bí eléyìí ó lé ọmọ kínní kò gbà òun tún ṣèkejì náà bẹ́ẹ̀ kò gbà á ẹ̀kẹta wa lórí ti pé torí pọkọ sọ wípé tó o bá ti ní bímọ normally ká lọ síbítù kọ antinatalize ara kí wọ́n bọ ya x-ray àbí wọ́n ti pè é scan kí wọ́n rí pọ mọ ní tí gbogbo àánú rí pọ mọ ní yìí kó wọ́n máa náwó fò òun doubt ibi tọ́lọ̀ ń sá ti tú àṣírí ni torí ẹ wọn arántí pé nìkan náà ti béèrè irú rẹ̀ rí nítòsí wa lélẹ́yìí ti ṣẹlẹ̀ nílùú kan báyìí òun náà lára tiẹ̀ tiẹ̀ clear àmọ́ ṣe mọ̀ pé tí wọ́n bá fẹ́ mú yàn igbá ni wọ́n ní kó máa gbé kùn kó máa ró sọmọ èyí ó dàbí oyún wọ́n níjọ́ tó ń bá ti yọ níjọ́ náà lóyún ó bàjẹ́ ṣé ọrọ̀ ọrùn nílò dání ló fi wá sọdọ àwọn àwọn náà ná bíi three million at the end of the day baby factory náà ni so ẹ já kíyè ara o ọwọ́ a máa fẹ́ ọmọ tí kò wá látara ẹyin rẹ ọmọ tí ò wá látara àtọkọ rẹ ọmọ tó ṣe pé kò fijọ́ kan kó fi gbénu rẹ kódà ìṣẹ́jú àyà. kò fi wà ń kùn rẹ rí ọwọ́ afẹ́ ọmọ ọmọ ṣe dáadáa sí ọ ọfẹ́ ọmọ kọ́kọ́ yà ìwọ ọfẹ kọ́kọ́ ọkún bàbá ẹ̀yin náà máa sọ pé hadith nípa anabi sallallahu alayhi ó ní ṣe dáadáa sí ya rẹ ta ló tún kàn ní ya rẹ ni ta ló tún kàn wọ́n ní ya rẹ ni ta wá kàn ní bàbá rẹ ni àwọn ẹ̀yà jákujàku bá wọn sọ. So. ìwọ tó o lóyún ọmọ tó o bí ma ó sì gbọ́dọ̀ jẹ́ pé wọ́n là nàbì sallallahu alaihi sọ ìwọ ọkọ tí èsì àtọ̀ rẹ ni lóbìnrin yìí fi ní oyún sẹ́rù rẹ náà ni wọ́n sọ pé kí wọ́n sànú so ńgbà tó ti wá di pé rú ọ̀ràn àtàbúrú àti ìbàjẹ́ yìí ó ti wá fẹ́ di tọrọ fọ́nkálé lórílẹ̀‐èdè wa à ń pàkíyèsí ìjọba kíjọba ọ̀tají ẹ̀yìn a lè sọ pé ilé ayé le ìsẹ̀mí le àti ríjẹ àti mú ọ̀rọ̀ gbọ́ ilá wa fi wá sọ èèyàn di bíi màálù wàláì tẹ́ bá ní màálù tí màálù yín ọba bímọ ẹnìkan ọ̀kan lè gbé ọmọ màálù míì wá kọ́ lẹ́ má màálù yín la pé ọmọ màálù yín náà lọ sábì sẹ́ kẹgbà lóṣù wa jẹ́ nítorí tọ́lọ́ èèyàn èèyàn wọ́n wá máa parọ́ ṣe dírámà fún ọ pé wọ́n lọ bọ́mọ tó bì wọ́n náà á máa gbọ́yàn fọ́mọ kan ọ̀dà nísìn tọ́mọ ń bá lọ dàgbà ọmọbìnrin sì ló ń lo nìkọ́b ó ń lo hijab ó ń lo nìkọ́b ọmọ ọlọ́mọ tí èso ọmọ rẹ̀ yóò máa rídìí rẹ̀ ló kọ pé ọmọ òun nìyí ọmọ ọlọ́mọ tí èso ọmọ rẹ̀ kò ní paramọ́ wájú ẹ̀ ẹ wo ìbàjẹ́ tá a la gbá létí ta létí ń ro bá bá tún kú wọn tún lọ́mọ wọn tí ó jogún wọn nù nígbà táwọn olórí ibú táwọn sì ṣe zìnà tí wọ́n bí wọ́n fi gbowó àwọn ò nídìí ọmọ owó yìí náà ní sẹ́ẹ̀ oyún tó pé obìnrin míì ní kò tí ì tóṣù mélòó ọgbẹ́ mímì. oyún tó jẹ́ kóbìnrin míì bí ibi tó ti fẹ́ kúnlẹ̀ kóun ó bímọ ńlọ́bà lọ. ẹ̀yin wá ń bímọ ẹ̀ wá ń gbé wọn ta àwọn ìyá àdánù kan táwọn ti dàgbà tó yẹ káwọn náà kí wọ́n máa mójútó ọmọ àtọmọ ọmọ tiwọn àwọn ni wọ́n wá di agbódegbà fún baby factory ọmọbìnrin wa ń sọ fún mi pé kò sígbésẹ̀ táwọn lè gbé. lórí àwọn agbọ́mọta fúnni fi sọ́mọ́ torí pé àwọn believe lọ́wọ́ ọgbà táwọn fi ń lọ ọbẹ̀ wípé wọ́n mọ àwọn èèyàn kọjá sísọ nínú ìjọba torí àwọn èèyàn ńláńlá ti máa bẹ̀ wọ́n wò tọ́ kò sí bí èèyàn ṣe fẹ́ tóbi kò sí bó ṣe fẹ́ kàǹkà tó tó fẹ́ tóbi níwájú Allah pàápàá jùlọ tó bá jọ dàrán. ẹ bẹ̀rù Allah ẹ rántí pákó tó bá yẹ kó ọmọ tiyín ni wọn bá gbọ ọmọ ọlọmọ fún ló kọ pọ́n ló bì sẹ́nu yín ó dùn ẹ̀yin náà lára ọ̀rọ̀ yín mú fura dání ẹ̀ ń wọ́n náà burú tẹ́ ẹ fi bímọ kọ́dà kó ṣe pé wọ́n lẹ́ mọ̀ yín láàánú tí ó bá jẹ́ bẹ́ẹ̀ Nàìjíríà ò tí ì lé débi pé a kàn lọ́ọ́ bímọ à ń san one million sẹ́mọ̀kọ́rọ̀ náà ti yẹ kó mú fura dání ìjọ àkọ́kọ́ lásán pé àwọn complain pa tètè rọ́ọ̀mà bí wọ́n á lẹ́sàn three hundred thousand nàìjíríà ò tí ì bàjẹ́ tó bẹ́ẹ̀ tó ti bí náírà yìí ṣe ń ṣubú dànù kò tí ì bàjẹ́ ìwọ náà gan alára ẹni wá fàwọn fò níwọ náà wọn á sọ fún ọ pé ó bímọ náà ni ẹnikẹ́ni tó bá wọ bíi tó sunkún ọmọdé bíi ẹ̀rìn jáde ni wọn á gbé pàǹdálí ọlọ́ ìwọ náà ń ké. kekuku sọ̀nà ni ya rẹ̀ fi bi ọ tí wọ́n fi pọ̀ ọjọ́ ya rẹ̀ bi òmumu ètò àwa lè lè ọjọ? ọmọ tí èso ọmọ rẹ̀ ọwọ́ lọ ṣe DNI dna tiẹ̀ wọn rárá ni kọjọ́ tiẹ̀ tọkọ ibi tọkọ ti ṣe Allahu owó lọ agbẹjọ ń wọlé lè lọ páàkì irú rẹ̀ sẹ́bọ̀ ọjà. kéèké sọ ọmọ wa ká kúkú ká bọ́ lọ́wọ́ kí ni ó tún dáràn mí torí ní ìsìn wọ́ lọ sọ́mọ nùnú kìí sọ́mọ rẹ o àmọ́ sọ́mọ nù ẹ dákun bó lè yóò ṣe sọ fún ọlọ́jọ́ pé padà rí pé kìí ṣe tiwa ni ká sì má máa lọ jẹ́ pé ẹ ti gba wàhálà báwọn tọ èèyàn méjì rọ àwọn tó gbọ́ ọmọ fún yín mọ̀ ìyá rẹ̀ torí àwọn òṣìṣẹ́ tiwọn ni ara machine tí wọ́n ń lò ní factory wọ́n mọ machine tó bì báyà AF ni àbí AD mo rò pé yé torí àwọn machine náà ló kọ́ àwọn machine tó pọ̀ àwọn kan máa fi rẹ́rìn ni pé ẹ kú ànádànù. So, Hmm? àbí ṣé wo ọmọ rẹ mẹríání ọmọ rẹ wọ́n ń gbé káwọn. eléyìí túmọ̀ sí pé subhanallah ẹja bẹ̀rù allah ayé ọ̀gbọ́dọ̀ bàjẹ́ báyìí nàìjíríà yìí ká máa wòran ká máa pé ẹ̀ ntí kálukú bá lè ṣe tó fi lè rówó náà ni bẹ́ẹ̀ àwọn ìjọba náà ò ní sáláìmà bẹ́ẹ̀ wọ́n plan fún ro ni àmà àmọ́ tẹ̀ bá máa lẹ́ ń gbọ́ yẹn o lẹ́ ń gbọ́ yẹn ọba ni lọ́kàn jẹ́ ntọ́ yẹ nínú ìgbésí ayé ni pé tí ọba mú ọmọ kan lọ́wọ́ tí ń jẹ́ ọkọ rẹ kó sì dájú pé wọ́n ló bí kọ́ ọmọ doubt ìwọ obìnrin náà tó bá gbọ́ ọmọ kan láyà tó ń fún lọ́yàn kọ́ dán lójú pé torí bí tó bá ah, ọba ni lọ́kàn jẹ́ ṣé nbo nbo láyé wa tí wọ́n á ń bàjẹ́ lọ bẹ́ẹ̀ tó fi wá di pé àmọ́ agbọ́mọ ọlọ́mọ fẹ́ni ẹlẹ́ni tí wọ́n tó lọ sí wàá máa dunnú àwọn kan mọ̀ bá ṣe àkíkọ̀ àkíkọ̀ ta ni. ọba ni lọ́kàn jẹ́ o torí di eléyìí àwọn ẹni tí wọ́n wà nù àdánwò pé wọn ò tí ì rọ́ ọmọ bí abẹ́ Allahu azza wa jal kó ràn wọ́n lọ́wọ́ kó bí àwọn ọmọ alálùbáríkà nírọ̀rùn ọmọ tiwọn tí wọ́n bí fúnra wọn àwọn ẹni tí wọ́n sì ti bí abẹ́ Allah kó má lù pamọ́ wọn lọ́wọ́ àwọn àdánwò burúkú báyìí eléyìí tó ti fẹ́ di tọrọ fún kálé lórílẹ̀‐èdè wa abẹ́ Allah kó bá wa fòpin sí i kó bá wa tún àwùjọ tiwa náà ṣe torí bàjẹ́ tó fẹ́ ju gbogbo bàjẹ́ lọ ara arú rẹ̀ lélẹ́yìí wa ká máa gbé ọmọ èèyàn tàbí ewúrẹ́ inú bàjẹ́ ńlá ni abẹ́ Allah kó bá wa fòpin sí i gbogbo ẹni tó sì ti bímọ kó náà mójútó ọmọ rẹ̀ ṣé àwọn ọmọbìnrin tí wọ́n ń lò tí wọ́n ń bímọ òfo ṣé kó bí kan ló bí àwọn èèlò ni wọ́n fẹ́ san fún wa tọ́mọ yín tí ò bá ti jẹ́ pọ́ wà lákàtà yín ọmọ yín bìnrin tí ó bá ti jẹ́ pé lé ọkọ ńlẹ̀ bá fi sí ẹ má sùn kẹ́ ẹ fọwọ́ rọrí kẹ́ ẹ má wo pé nǹkan ò o. irú àwọn ọmọ bẹ́ẹ̀ náà ni wọ́n ń ọ̀pọ̀lọpọ̀ kú nílùú wọn ó lo èkó kí ni lọ́ọ́ ṣe lẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ kú nílùú wọn ó lo onìjà kí ló lọ́ọ́ ṣe lónìjà ẹlòmíà bá kí ló lọ́ọ́ ṣe lábá à lẹ́nì kankan bẹ̀ ó ní ni à struggle tí ọba ti yẹ obìnrin kọ́ sọ́ra rẹ̀ nítorí pé wọ́n ń ẹni tó bá jírú àwọn ọmọ bá ń gbé kò sí tí wọn ò ní fi wọn ṣe nínú káwọn pọ̀ àbí kọ́ máa ṣe nǹkan báyìí ikú ọ̀rọ̀ rùn torí ẹ tẹ bá lọ́mọ ẹ mójútó ọmọ yín o àwọn ọmọbìnrin ẹ má fi wọn falẹ̀ púpọ̀ ẹ jẹ́ wọn máa lọ́kọ tọmọ bá ti rẹ́ni tó fẹ́ fẹ́ tẹ́ ẹ sì rí i pé ẹni dáadáa lẹ́ni tó fẹ́ fẹ́ yìí ẹ jẹ́ kọ́ ọmọ ọmọ lọ́ọ́lé ọkọ òsínbọ́n máa yín ó ṣe dáa tó tẹ́ fi ṣaya ẹ jẹ́ kó máa lọ ilé ọkọ kó máa lọ ààyè tiẹ̀ ẹ máa gbúrò ayọ̀ àmọ́ ńgbà tí ọba ti jẹ́ pé àwọn ìwé tá a láǹkà òun gangan fúnra ara rẹ̀ kò fẹ́ jẹ́ ká máa ronú nọ́mà nọ́mà mà á máa wo pé ah, èmi graduate ẹ sì màláìkà lọ dà kí lọ kàn báyẹn kí n má ṣiṣẹ́ kí n kàn lọ lọ́kọ̀ báyẹn kí n má struggle ẹ gbọ́rọ̀ so gbogbo orú àwọn nǹkan wọn yẹn ń jẹ́ káwọn èèyàn lọ máa bá burú pàdé abẹ́ Allah kó má ṣe tiwa láburú kó sì ràn wá lọ́wọ́ àwọn ọmọkùnrin wa kó jẹ́ kí wọ́n rí iṣẹ́ dáadáa àwọn tí wọ́n sì jẹ́ obìnrin wa kí Allah kó lànà rè fún ní kálukú náà kò sí tàbí ṣùgbọ́n gbogbo ẹ̀ náà wọnú ara wọn ẹnìkan ti romi ro fún mọ́ school wọn à lọ school lórúkọ pé mo fẹ́ lọ nímà lórúkọ pé mo fẹ́ lóye mi ń fẹ́ ya dẹ̀pẹ̀ nínú ìgbésí ayé lílọ sí skul wọ́n ti rọ́pọ̀ mọ́ iṣẹ́ téèyàn bá ríṣẹ́ tó lọ sí skul kò sí tàbí ṣùgbọ́n ìbànújẹ́ kan wà fún abẹ́ Allah kó jẹ́ kí ìbànújẹ́ wọn yìí kó dópin kó lánàá rí fún oníkálukú wa gbogbo nǹkan tí oníkálukú ò rí ṣe kí Allah kó bá falùbáríkà sí subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك